media bring the work closer to your doorstep eh, lẹ́ẹ̀kan sí èní ni ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹrin ọdún yà ah, twenty twenty four tí ẹ bá ń wo àwọn tó wà ní agbègbè ibi tí táǹkà epo ti ṣubú yìí ẹ rí i pé wọ́n ti ń gbọ́n epo náà ń sìn láti pé kán lè fi ṣèfù ìṣẹ̀lẹ̀ iná ìbúragba kó má bàa ṣẹlẹ̀ eh, ẹ rí ń sìn wọ́n ti ń try àti ṣe táwọn fire brigade dẹ̀ ti wà around láti pé kán lè ṣèfù ìṣẹ̀lẹ̀ kí ìṣẹ̀lẹ̀ tí tí ìbáwò kò fẹ́ ṣẹlẹ̀ Koiki Media bring the work closer to yourself ní dédé agogo márùn kọjá ìṣẹ́jú díẹ̀ ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ bọ̀ dédé ìgbà tí akọ̀ròyìn Koiki Media tí ó débẹ̀ ní dédé agogo five five forty five ni àwa débẹ̀ Koiki Media bring the work closer to your doorstep bó bá ṣe ń lọ a tún máa fi tó yín létí ní ìlú Adó Èkìtì dípòpó náà tó lọ sí ìlú Ìyìn ọ̀nà yìí ni wọ́n ń pè ní Old Ìyìn Road ibi tó ti ṣẹlẹ̀ ń kò jìnnà sí police headquarter ní ìtòsí bíbá Koiki da bring the work closer to your doorstep.